توحيدي هذا كتابكم فيا أمة التوحيد هذا كتابكم ولا تتركوه للحياة أرجاء الآخرة Fẹ́lá àtẹ̀sí gbogbo ilé ìyá àwọn ìyàwó ilé àjíra. Bá tó kù tó mú مستمسكين بحبل لعبل والعين تلتل الأعداء بالكيد من نصرا أعداء في كيدهم ويا رب يلهم السداد بالمؤمنين ويسر لنا مما نخاف به عصرا ويسر لنا مما نخاف به العسران وأصلح شباب المسلمين لنهجنا عفانا نحيي دنيا الدواب الخيرة الخيرة أبدا نحيط لمن توسع القرى ونبني على ضوء الكتاب حياتنا نخلق فيه العز والغاية القرى يلد فيه العنس والغاية الكبرى يا ربي يا رحمن نرجوك رحمة رحمة يا ربي يا رحمن Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Inna alhamdulillah. Inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم ونصلي ونصلي على أفضل المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن الزعيم إلى صراط المستقيم آمين إلى صراط المستقيم آمين إلى صراط المستقيم آمين أكبر الله أكبر الله إجازة يفعل بي وأصدر الله وأصدر الله àti fún àwọn ará ilẹ̀ àtàwọn ọmọ ààbà àti gbogbo ìbátẹ̀lẹ̀ pẹ̀lú àdàbọ̀lọ̀ ọkà àti ìlú Afẹ́ díẹ̀ wà sí náà ni a ti ń bọ̀ ní ìlú local government, ìjọba ìbílẹ̀ ìlú. Ìgbàtí ọ̀rọ̀ ní kí wọ́n ó tají lọ sí pé àwọn nídìí ọ̀rọ̀ lọ́hùn chairman local government gan ló ṣàgbékalẹ̀ rẹ̀ àwọn ẹ̀dà ń pé ní wọ́n gbọ́rọ̀ lọ́hùn wọ́n ti rẹ̀ sí pé àwọn ọ̀fẹ́ máa ń kọ́ ẹ̀rẹ́ wọ́n rí àwọn tí nínú ilé ọmọ òjò wọn sọ àṣà ní káwá bá mú lọ ọlọ́run ẹ̀tọ́ wa náà ní kí a lọ jẹ wọn. alága tó náà aláàbí ṣẹlẹ̀ sí ní ayọ́jọ́ ọlọ́run àti ìpínlẹ̀ ogun. ọlọ́run yóò tó ọlọ́run ọlọ́run láti rẹ̀ wáyé ìgbẹ́ ọ̀ká yìí ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀ká yìí ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀ká yìí àti àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ àti rẹ̀ wáyé gbogbo fún wa àtàwọn náà tọ́lá ọ̀rọ̀ àti rẹ̀ ọlọ́run tọ́ aya pọ̀tíkì ní àkàlẹ̀ yìí ọ̀rọ̀ ìjọ dára wáyé gbẹ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو مرت الخلود فأحبت لهم مدة ولكن كره الله بآثهم فَتَنْبَطُهُمْ وَقِيلَ قُلُوبُهُمْ عَلَى الْقَائِلِينَ لَوْ خَرَجُوا فِيكُمْ مَا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَرْضَعُوا خِلَالَكُمْ يَبْغُونَكُمُ الْفِتْنَةَ وفيكم سماعون لهم والله عليم بالظالمين لقد ارتضوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر àwọn ayé àìjẹ́ ayé àtọ́rọ̀ fún ìgbìnà ìrìn àwọn ọmọ náà nítòótọ́ munafiki àná ni wọ́n munafiki ayé ànábì ni wọ́n sọ̀rọ̀láwà yìí wọ̀ sàlámà àmá gẹ́lẹ́gẹ́lẹ́ ni wọ́n tó ń ṣe déédé pẹ̀lú munafiki sínà ìròyìn munafiki dọ́hùn náà ni munafiki sínà jẹ́ kí sọ̀rọ̀ lọ́wọ́ gbé pẹ̀lú ọlọ́pàá fi àwọn ìyà náà yẹn ṣàpèjúwe kálímà tí wọ́n dúró dídé bẹ lára wọn lánàá náà ní bẹ lára wọn lórí náà ọ̀rọ̀ ogun tí a ń fẹ́ lọ́jà ogun tàbó olóńtà sí àwọn mìíràn ìjọ náà mo ti jẹ́ pé àwọn ọ̀sẹ̀ lẹ́yìn náà yọ́ máa tó àti àwọn ìrìnàjò ìjọ náà yọ́ àjọ àríkù ilé ara ọ̀ aláwọ̀ ni àríkù ọlọ́pọ̀ ọdún tí àwọn ìrìnàjò ní a tó mọ́ sí ọ̀rọ̀ ẹ̀rà tí a fi yẹ bóyérò yẹ ní àwọn àlẹ́ aráàlú àti ọmọdé ọ̀dọ̀ kódà mẹ́nu wọn fẹ́ pé a fẹ́ lo ìwé kan mú ọ̀rọ̀ yẹn níjọ́ tí àlẹ́ nìlọ́yá làwọn èèyàn kan bá ń yọ ọ̀sẹ̀ pẹ̀lú àwòrán kan àbí méjì ọ̀rọ̀ ni wọ̀lọ́wọ́ ara ló kò rú ìjà ẹ̀wà múlẹ̀ ọwọ́ àdìjọ́ náà ẹni àmọ́ àti ànábì àtàwọn sọ ábà tí wọ́n náà ni òun fẹ́ jẹ olówó ọ̀gẹ́ tí wọ́n lọ wàyá tí ń kàríyá ìhùnà àtàwọn ọlọ́wọ́ ló wọ̀n fẹ́ kí wọ́n dìbò òun kò yàtọ̀ ìdìbò tó ṣe wọn ò má bí àwọn èèyàn jẹ́ pẹ̀lú tí ọlọ́run pẹ̀lú ní ẹ má bà mí jẹ́ ẹ̀yìn ẹ̀rú ìwọ ẹgbẹ́ wà lórí ọlọ́run ọ̀fẹ́ wọn fún bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀fọ́ ìdí pé òwe ni fún àwọn mùsùlùmí ìjọ náà orí ń bá àwọn tàbí ìjọ náà bí mo ti bá wọn lọ yẹn tó wá ń bẹ̀yẹ lánàá tí ó sì ní yẹ̀ tí ò ní kò jẹ́ wọn níbẹ̀ náà láti ìjàmọ́ òkú tán ẹ̀yìn tẹ́yìn ò wọ ẹ̀kọ́ wà pẹ̀lú yíyẹ tí ò sí pẹ̀lú yíyẹ ẹ má lè o ẹ̀jú ó dàbí mọ́ nǹkan ní ìfẹ́ lábẹ́ ṣe mùsùlùmí tó mú ní lọ́kàn tẹ́ ti múra fún wẹ́ láti mú tí ó bá ti ṣe ẹ má bàjújẹ́ lórí ẹ̀ ẹ̀yìn ọ̀pọ̀ ìgbẹ́ lábẹ́ ṣe mùsùlùmí ẹ̀ kílẹ̀ mọ̀ yóò tẹ̀ ìdájú tẹ́ ìmọ̀ wá lú ẹgbẹ́ èyí lọ́rọ̀ ohun fẹ́ kó lọ́rọ̀ ohun tó kó dà tó jẹ tó yẹ. ẹ̀fẹ́ lọ ìjọ ní ẹ̀fẹ́ ti kankan ní kò wá lọ́wọ́ sí bẹ́ẹ̀ fẹ́ rò ó ẹ̀fẹ́ ti lọ́wọ́ nù. Tùdé èyí lọ́ bá jẹ́ lọ́wọ́ bí kú ló wà ní ọlọ́run wà ولكن فرح الله بآدمهم فثبتهم وقيل اقعدوا مع القائمين ولكن كره الله بآدمهم ọba ayẹyọlá kórìíra tí wọ́n fi ṣe yìí òjò wọ́n fi yẹ láàbí máa bẹ̀rẹ̀ ọ̀hún tí àwọn èèyàn bá ń fi ìlọ̀kìlọ̀ nípa ọlọ́run nígbà míì ìfẹ́ ọlọ́run má fi ń bèsì o má fi ń bèsì mẹ́rin bí mẹ́rin bí mọ́lẹ̀ o bí èmi ní kópa. ọlọ́run ní àbẹ́rẹ́bẹ́tọ̀ pàtàkàtọ̀ òun á òun á rìn sí wọn mọ́lẹ̀ òun á já wọn mọ́lẹ̀ òun gbé tí òun ní wọ́n lè jáde lójú àjùmọ̀ ó kà mọ́ lẹ́yìn wà kí ẹni láti ọdọ́ máa lẹ́kọ́ ìlú wọ́n á sọ pé ẹ máa jòkó pẹ̀lú àwọn tí ń bẹ lé àwọn kan bẹ kọ́ ìdínlẹ̀ wọn kọ́ ìdínlẹ̀ wọn àwọn lóbìnrin àwọn dada yìí ní ara pípé yẹ tí ò níyà yẹ tó yẹ bẹ́ẹ̀ méjì ó jọ ẹ̀bẹ̀ àjọ lẹ̀ tí ò ló fún àti èyọ àwọn ọ̀dẹ́sẹ̀ kọ́ ìlú náà làwọn ilé lọ́lọ́run fi hàn mọ́ ẹ̀yin tẹ́ wá lápá tẹ́ lẹ́sẹ̀ tẹ́ ní tẹ́ ìmúlọ́tẹ̀ lọ ẹ̀jú pẹ̀lú wa ẹ̀jú kàrá nìyẹn. ọ̀rọ̀ yìí bá tẹ̀ sí gbogbo ẹ ní agbára àti ṣe ìjọba lórí ọ̀dọ́ lọ́wọ́ kúta ìgbòsí níbẹ̀ ẹ̀kọ́ wọ́n padà sọ fún pé tó ọlọ́run ṣe nìyẹn owó jẹ tí ò ní mọ́ náà jókòó àìmáyé tẹ́lẹ̀ orí ẹ̀rí ìdílé oníọ̀bà lọ. Bí sọ lẹ́yìn ìgbésà tó bá jáde sí wọ́n lọ sẹ́yìn wọ́dà ah, ọ̀gá ọ̀gá ọ̀gá ti bá ní ah, èyí tó ti wọ ọmọ lọ́wọ́ wọ́n ti gbèsè pé òkè ọ̀tí máa ń lọ ẹ̀ máa ń fi àbá. Ìyẹn lọ́wọ́ bá sí àwọn èèyàn rẹ̀ ní ìdílé tó ná ọkọ̀ pé àwọn ilé ìṣòro ìlú lọ ìdọ́rọ̀ fẹ́ ìbọn lórí fẹ́rẹ̀ ẹnu kéèmì àtẹ̀yìn yọ sáì nínú ẹ̀mí gbé dábẹ́ gbé ọ̀nà. káyọ̀ yẹ fún ọmọ owó dà ìyá ọ̀kan wa bóyá ló ti ṣe kọ̀ọ̀kan wa tí ẹni pé bàbá ẹ̀ fẹ́ kọ́bùrọ̀ sọ bẹ́ẹ̀ kóbùrọ̀ sọ bẹ́ẹ̀. Ntáàlẹ̀ ti gbé iṣẹ́ ọmọ sí láti wá àwọn èèyàn kan. Ntẹ́ ìmọ̀pọ̀lọ́ ni ó ń bẹ lábẹ́ títí rẹ̀ gbé àwọn èèyàn yẹn ò ní ju ẹsẹ̀ rẹ̀ gbé yóò ti ń bẹ̀rẹ̀ wọn kò ní jọ. Yóò mú wá ní ìjọba tó wù. Èyí lára àwọn ọkùnrin, èyí bẹ́ẹ̀ lára àwọn obìnrin ẹ̀ka gbà àwọn ilé ìjà ayáyé jẹ́rẹ̀ ìjà bá fẹ́ lọ yìí hàrùmọ̀nà parabóyá kò rẹ̀ ní pé ìran kan bí ó jẹ́ pé inú rẹ̀ èèyàn ní ọlọ́ọ̀bí ilé tí ń bẹ̀rẹ̀ tí ó mọ̀ dá sí yóò sì jẹ́ àwọn ọ̀rọ̀ tó ní ìwà ọmọ pé wọn ò sì ní ma ọ̀rọ̀ wọn láyé wọn àmọ́mọ́ àìmọye owó ẹ̀sìn wọ́n ní bàbá èèyàn bá mú náà láwọn kàrà jù لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين ọlọ́wọ́ àdàmọ́lẹ̀ yìí tí ò ti dé wọn lè lọ ọwọ́ àdàmọ́lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ló fi ìlúkù ẹ̀yìn kẹjọ wàpọ̀ ìlúkù yìí kẹjọ máa ṣe ẹ̀rọ̀n lọ òkù yìí kẹjọ jẹ bẹ́ẹ̀ lọ ọlọ́dúnlá ìní màmọ́ yìí lọ lọ́pọ̀rọ̀ ló fi kún tí wọ́n bá fi báyé lọ Màzádùkùn ìlà àkọ̀bálá wọn à ní lè kankan fúnfún yín lóore ìlà kàbàdà ìbàjẹ́ ni wọ́n lè hun. máa bá a dúró kan ìlà kọ̀ọ̀kan. kí ni ó àjáfà ní ìgbésọ́lá ẹ̀rọ ìbàdàn mẹ́rin bí wọ́n kò bá yìí? wọ́n mẹ́rin kò bá yìí. ìlà kàbàdà. Ìbàjẹ́ ni wọ́n ń bọ̀ wá dálẹ̀. Màzádùkùn ilá ọ̀dálá. Àwọn ọ̀dẹ́ yìí rò pé kí wọ́n wá nù. Ààrí kí ló bàbá ni ó dáa. Kámọ́ bàbá bí wọ́n tún wọ́n kọ́ rẹ́mọ̀mọ́lá ọ̀rọ̀mọ́ta wá bíà wọ́n ní ọ̀sọ̀rọ̀ kan gbà yé wọn àwa ò sí ń bẹ̀ àmọ́ àwọn bàbá wa dán bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bàrà ẹ̀gbà ọ̀rọ̀ náà wà fún wa Ọba ṣe ẹ̀dọ̀ ha àìmọ̀lẹ̀wò rẹ́mọ̀mọ́lá ọ̀rọ̀mọ́ta wá bíà àwọn ní ọ̀sọ̀rọ̀ yẹn ní ìparí tàbí ọdún kan ní máa àtẹ́ni bí àtẹ́ni ẹni wọ́n jọ bẹ̀rẹ̀ wọ́n jọ máa ń pè lọ. wọ́n ní ẹni ẹni yóò padà kù kán ní ìjọ àwọn ẹni tí òní jọ parí ẹ̀ yóò ti bá tiẹ̀ lọ. ọ̀rọ̀ yẹn bá kéèjì tó sọ. wọ́n ní parí ọlọ́run iṣẹ́ bá bọ́ òde pẹ̀lú nílẹ̀ ẹgbẹ́ tó ṣe lọ. Máa sáàdù kò wà ní ìjọ wàhálà sí náà yìí lọ. ọ̀rọ̀ yìí kìí ṣe gbogbo nìkan ló fún rọ̀ gbogbo àlámà yìí ẹlòmíì ó sàdé ìdíjébíjé owó oníṣẹ́ nìkan dàpọ̀ tó owó máa dá owó oúnjẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa gbẹ́yìn dàpọ̀ tó ní máa yíwọ́ ẹ̀ẹ́ ọ̀dọ́ yìí ẹlòmíì tó bá dà sẹ́kọ̀ọ́ yóò kó báyìí nínú àwọ̀ yìí ọ̀pẹ́ ló jẹ́ mọ́ wá bí wọ́n á ti wá fún àwẹ̀ mo wá ń béèrè ọ̀rẹ́ wọn lọ́wọ́ pé ọ̀rẹ́ ní báyìí bọ̀ ọ̀nà ìdìbò rẹ̀ ń tí wọ́n lọ pé ilé wọn náà lọ́wọ́ à kọ̀wájà máa ní wọn látọ̀ tó ń dó o wọn látọ̀ tó ń dó o ọ̀rẹ́ yìí pẹ̀lú ẹbí àtúndé ìrọ̀ rẹ̀ yìí wọ́n jọ ń tajà kánà ń tọ́kù kánà. àmẹ́jọ ọmọ tó wà sí lágbèlè yìí àwa àti wà sí débi ọ̀rọ̀ owó èlé lọ́dún náà ṣé kọ̀dá pé ọlọ́run fẹ́ pè ní owó yìí yọ parẹ́. ọ̀rẹ́ tí mò ń fi léèrè yìí ọlọ́run ní kí òun gbọ́ ọwá lọ dá lẹ́gbọ́n àjọgbọ́n àjọgbọ́n náà ni o wọ́n ń bí ìdá o. ó ní wọ́n sọ pé ọ̀dà ń lò sọ ṣùgbọ́n ó mẹ́ta táwọn ẹ̀sùn wáyé olọ́wà mọ́bí tí wọ́n gbé lọ ọjọ́ ọmọ owó jẹ́gbà náà wẹ́bí tó lẹ̀ olọ́wà lọ́mọ tó máa ń gbówó yẹn káàkiri owó láti ní ìwọ̀ ẹ̀ ọ̀rẹ́ wá wẹ̀ ìwọ̀n tá a bá ní lọ́wọ́ ara wa yá wọn fi ṣiṣẹ́ káàkiri wọ́n ní wọ́n ní owó ìlẹ́yìn olóògbò hmm. onítọ́kà sì ń pé bí ààrẹ mú yáwọn ọjà fẹ́ owó tó ń gbà mú òun pọ̀pọ̀ náà ni òun tọ́nà rẹ̀ wá so ìwọ òṣèlú wọn ló ń bí ẹ máa ní ẹwà sọ mi pé ẹni tí ọmọ iṣẹ́ bí lọ́gọ́ owó nítorí ẹ̀rọ pàníjọ ìdíkẹ́ni wá sọ̀rọ̀ ọlọ́run lọ sọ fún ìdí ọ̀dà èmi ìtàn iṣẹ́ òní sọ́ọ́rí ìwọ sí ẹ̀fẹ́ lára rẹ̀ má jẹ́ ọ̀dẹ́gbọ̀ owó tí ń gbà wáyé tó wá ní àwọn òde owó yẹn wá sọ̀rọ̀ kan ti ń gbà á. àwọn kan tẹ̀lú léyìí àwọn kan ò léyìí nítorí ìdínú nínú olówó èyí máa ọwá pàdé gbogbo ẹ̀ fún ọ̀wà ìfà tó jẹ́ pé ẹ̀yà tó dára ìdágbọ́lọ̀ nìgbó ẹ̀rọ ni mi ní máa lọ kọjá àti ẹ̀wà rẹ̀ lówó Ìfẹ́ ni tí wọ́n bá ń ta wọ̀n sí ọlọ́run ti bálága sí ní máa ń ta wẹ́rẹ́wẹ́rẹ́. Òun náà wá béèrè lórí yẹn. Ìjọba tí ń jọba béèrè yẹn, ìjọba tí wọ́n ní àà àwọn ti di kò wá tẹ́lú ní ìjáde lójà ọmọ ọ̀rọ̀ àtọ́já sílẹ̀ àtọ́já orí òní kàkà wọn. Owó ìdílé owó ẹ̀yìn tó lé ní ilẹ̀. Ìjọ ọ̀dọ́ ìjọ dàní, èyàn ti tún fún ní gbọ́dọ̀ ní àdájì òtò dé. Yóò sọ fún ti jú ojú ẹ̀. Bí ẹgbẹ́ ẹgbẹ́ tí ó sùn ní. Òun ọ̀pàdá ti jí ìní máa bá sẹ́kù ní ìyẹn ìyá máa ya ìdúlẹ̀ lórí ìsọ̀rọ̀ lórí ìyàgbélẹ̀ lórí ìsọ̀rọ̀ ẹ bá ń dá ìgbogbo owó ìdé kọ́pà kó wá sí ọ̀ọ́kùn because yóò di ìyá àdìmọ̀ báyìí tí ó ti yàgbélẹ̀ báyìí àti lọ lórí ìsọ̀rọ̀ àti ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní gbogbo ìgbà náà wọ́n sọ̀rọ̀ ẹnìkan ní bí ìjẹta fún un bàbá yìí wọn ò sí láyé wọn ọ̀dà ń jẹun àmọ́ nínú ọ̀la ayé á ọlọ́dà wọn ń jẹun wọ́n sọ bó ti lẹ̀ wọ́n máa ń gbé ìgbàrán wọn pé ká lọ sí báwọn èèyàn láti láti yóò bẹ̀rẹ̀. Bàbá wa ní kí àwọn gbé ara àka àwọn ọ̀rọ̀ àwọn lọ́rùn nítawọn ohun ti ti nínú làǹfààní fún àwọn lọ. Wọ́n á fi akọ́bara ní ara wọn nílẹ̀ yẹn pé àwọn òbí ń mú kàkà mẹ́rin làwọn tí ń tẹ́fẹ́ wọn bá gbé ní ọdún ló kí àwọn gbé wọn nìyẹn. ní abájú bàbá èyí rẹ̀ máa ń bà lóṣù ìbàjẹ́ ìkún kankan mẹ́. bàbá ní àwọn òní owó oṣù àwọn tẹ́ ẹ bá rí láǹfààní ẹ̀fà wọn. báà ní ọlọ́dún wá sí ìyẹn. ẹ máa jímú ẹ máa jígbó ní tí wọ́n wá lè jígbó láàrin ọdún márùn-ún wọ́n máa ń fún wọn níjọ́ kan tó ọlọ́pàá sọ jẹ́ aláṣẹ nàìjíríà bí ọ̀sán jẹ́ aláṣẹ òkèèrè wọ́n ní pírẹ́sẹ̀tì méjì nàìjíríà yìí lọ́jọ́ máa ń tó bàbá tẹ́gbẹ́ ni nítorí ọ̀rẹ́ mi gbé nígbà tí wọ́n ti dọ́gba tí lórí tó ní ká wá ní tí bẹ́ẹ̀ ní ó ní ká wá ní ìjà bẹ́ẹ̀ ní. Ìyọ̀kọ́ ilé ìsìnkú kì í lẹ́nu tẹ̀lé kọ́ tẹ̀lé kọ́ tẹ̀lé kọ́. به لم تبقى فتبقى تبقى بعين البرد أنعاما تساق بعين المغرب أنعاما تساق فلولا تفرقوا بين الناس لكان العيش مرا لا يطاق لكان العيش مرا لا يطاق Ọdún lọ́mọ́sí, òdodo ó ní òkè. Gbẹ́rẹ́ àti ní orí, àhán. Ìjọba ilé ìsìn dídí láàrẹ̀kọ́ sànákókọ́. Tí a bá ti yọwọ́ òdòdó kò mọ́rọ̀, kò sí ti dé èèyàn bẹ́ẹ̀ lọ lòyà. Èyí tó bá fún àlejò ìgbé à, ẹ̀wọ̀n àdúgbò ààbíṣì. Ayé ìsìn kọ́ lè mọ́, ààyè ìsìn wáyìí ajé ìsìnjú ìlòdòdó tàbí ìlòdòdó gbòòjì láì sódòdó òsìlè ọ̀dá rẹ́dẹ́ Ìgbàláwò kọ́ ìdáyìí lọ́kọ́ níbi àdá àmà ìtàkùn ìdáyìí lọ́kọ́ níbi àdá àmà ìtàkùn dípò kéèyàn lọ òkè yóò kàbá ilẹ̀ ilẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti lọ olùgbẹ̀lẹ́bà ìjọba òdòdó ni wọ́n fi ń kó gbogbo ọgbọ́ láwá báyàn bẹ́bá ń gbajà tẹ́kọ̀ọ́ ló ń tà nítòótọ́ gẹ́gẹ́ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn gẹ́gẹ́ tó ń ta wa ọmọ bẹ́ẹ̀ nira díẹ̀ àbúkọ̀ báyá tẹ́ bá mọ̀ ọmọ gbogbo ọ̀rẹ́ ọ̀dẹ̀wọ̀n ló wa wọ́n lè ní tí ò ní jàmbá wọn nìyẹn. Àbọ̀ ló sọ, àbájọ́ mẹ́ ní ọ̀rọ̀ yàn. Ó gbọ́dọ̀ ẹ̀ ló sọ, a máa ń tí ń ṣe níwà, ní tí ó wà ìwà lọ́gbọ̀lọ́gbọ̀. Ìjọba wí bẹ̀rẹ̀ rà. Bí wọ́n mọ̀ wọ́n náà máa òòrùn tọ́lọ́ ìbéèrè àìwọ́n bẹ́ẹ̀ lára sọ̀rọ̀ yìí wọ́n ti jẹ́ jẹ́ máa láàdá sí tó àyíjọlá ní ìjọba gbọ́rọ̀ lọ ní ojoojúmọ́ ó ń wà sí ìbẹ̀ lára wọn tẹ́lẹ̀ ẹnìkan bá ní ìjọ fún wọn bí ìgbésí ìjẹ̀rú kọ́ Bẹ́ẹ̀ká máa bóhùn kọ́ ní kẹ́sìgbò wọn táyọ̀ máa bó ra pàṣẹ àtúwọ̀n tó kọ́ lé ìgbélẹ́ǹdì bí i àrùn bí i granite àgbẹ̀bẹ̀ lọ. Wọ́n kọ́ lé ní bàbá tí máa bá wọn kó sẹ́ẹ̀tì tí máa rà tí ó lọ sẹ́ẹ̀tì bàbá ẹni ẹgbẹ́ tó yẹ wọ́n ní nínú ilé ìṣẹ́jẹ́ ní ìgbà ẹ̀rọ ẹ̀sẹ̀ ẹjọ́ ní ìṣẹ́ bíbílà ẹ̀ kílọ̀ ní láti sọ ó ní àwọn ọ̀rọ̀ máa kó ìmẹ́jì wà níbi tí wọ́n tó ìmẹ́jì ìjọ ogójì bẹ́ẹ̀sì ìgbésàwọn oṣù àwọn òbí márùn-ún kalẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ tó gbé àwọn ìdásáàlà àwọn òkò lábòjú rẹ̀ márùn-ún yẹ méjì lẹ̀ owó rẹ̀ tó ń jí òun lọ kò mẹ́ta yòókù ẹ̀yìn ẹ̀rí ẹ̀rí gbígbà ìjọba ní ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe nípa ṣe ń ṣe nìyẹn lèyìn náà ló kọ́ láyé lèyìn náà bí ìlànà ìdí láyé tó bá rí bẹ́ẹ̀ òun tó ń mú tó bá sọ fún ilé pé mẹ́wàá ni ó tó mẹ́wẹ̀ẹ̀wá náà ni àwọn ọ̀rọ̀ kó ìjọba sí náà ilẹ̀ yìí lásìkò yìí gbèrèjẹ́ yìí bàbá lọ́pọ̀ tí tí bẹ́ǹkì bá jẹ ẹyọ kan ó lé ọ̀pọ̀ tẹ́gbọ́n oníwọ̀n àgbólẹ̀ pẹ̀lú ìdí ìyẹn ẹ máa bá fẹ́ lọ ló lé bá wá sí jẹ́jọ́ lọ́rọ̀ fún ìgbówà fún àmì ìjẹ́ pé tọ̀ alágbé ìgbọ́lá o ọlọ́run ní kọ àmúrí o òun fẹ́ sáàpù lọ báyìí ló tẹ̀síọ́sẹ̀ méjì kó tó nígbà ẹ̀mú tó ìṣẹ́ ò. Bọ́ọ̀lù Ìsìláìsì àgbà iye tó ń bá ènìyàn wọn léyìí tó wọn ajá sí ìdáhùn ní ìṣẹ́ wọ́n ti kọ́ léyìn ẹ̀rí bí wọ́n máa rẹ̀ wọ́n ajá sí wọn lé kẹ́sì ní fún wọn. Nítorí wọ́n ya olùgbèjọba ìwọ́n ya wọ́n máa kú lọ́dọ̀ làjọ. Ilé ìwọ́ kò dá ẹ̀rọ kùnà ìwọ́ ẹ̀. Dára tó wúlọ láyọ̀. Ní ìjọ bí ti mẹ́rin ó pè sínú ilé ló ní bá ti yẹ òye. Àti ọ̀yọ́ ìjọba. Lọ́ba ti yẹ òye. Dára kọ́lẹ̀ fún wọ́n ti lẹ́nu ilé bá kọ́lẹ̀ fún. Táyẹ̀ ẹwà sílẹ̀ fún ẹni nígbà tó ń lọ ọbẹ̀ tó ń bàtà rẹ̀ ní àbí inú ilé tó ń wo ní ìta ó ló ti bẹ̀rẹ̀ mọ ìyàgbé ara láì bẹ́ẹ̀ di pé ha káàbí wà lọ sẹ ní kọ́lé yìí tí ó sì máa ń fi àbá àyàwó ajá àtẹ́mi iṣẹ́ ìyá tí ọ̀rọ̀ ń kẹta ló bá sílẹ̀kùn ló bá wọlé àti bí bàbá onímọ́tò lè lọ fún ìṣílà àti ọ̀tẹ̀ lọ́hùn ó ti wá lọ bá ní iṣẹ́ níbìkan ìpé olè bí ó lè rí ẹ̀ẹ́dọ́ lọ fún ọ̀nà kó lé ìyẹ́lá wọlé ìmìlíkà bẹ́ẹ̀ yìí tó ti gbé olùgbé ọ̀yà ìdùnmẹ́ lọ́wọ́ ń kàró òun sẹ́ńtì lọ́nkà lọ́nkà olórí àwọn àtijọ́ ẹ̀sìn yìí tó kọ̀ ẹni yẹn ọwọ́ adi pé wọ́n máa ń lọ sí òkè ìjọba lóyìnbó gbogbo nǹkan wọ́n wà ní lọ́wọ́. Ìgbésẹ̀ ìdánilọ́ ẹjẹ́ yóò lòdòdò. Táwọn ti di nǹkan kan kékeré mú a lójú ba ọmọ ìlú àdúgbò jẹ́. Tó bá rí ń jẹ́ yẹn, ó ti mọ̀ pé ọ̀gá yìí ò lè rí lọ báwọn olè ní báwọn olè ní gbogbo ìyàwó ọlọ́ni tí a bá jáde máa dáadókùn ilá ọ̀báadá ìbàjẹ́ ni wọ́n ó fi kùn yí wọ́nà àwọn ọ̀rọ̀ ìlànà wọ́n ti lọ tẹ́lẹ̀ yìí wọ́n là áódà òun. ìlànà kan. wọ́n lọ tẹ́lẹ̀ lédè yìí wọ́n lọ ju nǹkan búta èyí wọ́n ti kí ọ̀rọ̀ bọ́ọ̀ kó àwọn èèyàn. Wàlá ọba rúkìlá lákùn. Ẹ̀ka méjì wọ́n dé. Àkọ́ni pé wọ́n rà fẹ́ lọ bí ẹ ti ń bọ̀ bẹ́ẹ̀ lọ jàrí wọ́n lọ fún ní gbogbo ọ̀rọ̀ fún ìfọ̀rísàn yìí pé wọ́n tó báyìí wọ́n yí báyìí ìjọba ìnáwó lọ ọ̀rọ̀ tẹ̀yẹ. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún máa bọ́ sí àárín yín máa dá ọ̀rọ̀ ìbẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ojú táwọn èèyàn gbà là. ẹ wo àìwọ́n fún ìṣòro ara rẹ o gbàgbọ́n wọ̀nyí ṣáájú o òǹdè lọ́wọ́ padà lùbọ́mọ̀ àwọn báyàwó tán. àwọn tẹ́sí wọn jí ìbò tẹ́sí lè rántí bọ́ọ̀lù báyìí wọ́n tó jọ wá ní. Yàgùnkúnlẹ̀ fúnlẹ̀ ìdílẹ́ta wà bí kún sàmárùnlẹ̀ làwọn wà mọ́rọ̀ àyè mọ́ bí ọ̀rọ̀ yabuna kun fitinata buku bẹ́ẹ̀ ti yí wàhálà mọ́ báyìí kiri bẹ́ẹ̀ ti yí wàhálà ni wọ́n bá yí wá wọ́n wọ́n ti lọ́rùn abẹ́rẹ́ wà lẹ́jọ́ dá gbogbo ẹni tí ó kó wàhálà bá wà mọ́pọ̀ ti ọlọ́pàá gbogbo ẹni tí ó fitina wa o ó dá wàhálà ti àlọ́run mọ́jú wọ́n ṣe wà bá ti gbé wàhálà sí ẹnu bá. ọlọ́wọ́ ń tàbí báyìí pé ẹgbẹ́ wọn ọba yẹn wọ̀ wá ẹni wọ́n ti pẹ̀lú yìí nìyẹn. wọ́n bá tẹ wàhálà sí lọ́rùn. ìṣe ẹ̀ṣẹ́ wọ́n lè bẹ́ẹ̀ ṣe. láti bẹ́ẹ̀ ṣe yọ lẹ̀ ṣe ṣẹ̀fọ́ sọ fún pé mọ́jà wọn gbé. ẹ̀fọ́ àgbọ̀ àjọ abẹ́ ìjà alẹ́ ẹ̀ṣẹ́ ah, ẹ̀ṣẹ́ ẹ̀jẹ́ àjẹ́wọ́ ẹ̀jẹ́ àjẹ́wọ́ pé kí wọ́n tún lọ́mú ah. ṣé ọ̀rọ̀ ló dé ah, àjọ́sẹ́ ní ọ̀ pọ́lọ́mọ́ta adéwé nínú dànù bóyá lọ́mọ kí ó ní o tó ti lé dànù bóyá lọ́mọ ni lọ́rọ̀ ní ojú ọmọ bẹ́ẹ̀ àbí wọ́n fi ojú rẹ̀ kankan kú dànù bóyí kò tẹ́lẹ̀ kú ni àbí jẹ̀mọ́ ni tó ti bá tiẹ̀ lọ àbọ̀ rẹ̀ ni tó ti bá tiẹ̀ lọ àbáyá ni tó ti bá tiẹ̀ lọ ayé àti ìpẹ́tẹ́ pé ó kò rẹ̀ lọ́kọ ọkọ kẹ́sì lè gbé ìyàwó lọ́dọ̀ ọ̀hún tó yẹ kọ́ máa dúpẹ́ bọ́ọ̀rù jẹun tọ́lá sọ pé aládàáwò ni ọ yà hmm. àdúrà rẹ̀ sígbà ọkẹ́rù jáde fún rẹ̀ máa dúpẹ́ sí i bóyá ẹni tí ó tí ó tí ò lọ́dà tí ò ní yóò ṣọlọ́pàá nìyẹn tí ó gba omi kómi wálé sẹ́mi yóò máa le tàbí tí ó gba omi kómi wálé sí gbogbo ọmọ rẹ pátá tí òun fẹ́ sì lámà má ti gbomi lè àwálé sí ní ṣe jẹ fún wọn ẹlòmí ìdílé bá rẹ̀ nìzọ́ọ̀sì láì mọ̀ pé wọ́n tẹ́ bò lè gbé pẹ̀lú omi ìyàtọ̀ òun mú nù ìjáyé òun lọ́sọ̀ lè gbọ́. ọlọ́dún máa fi fún sàmá ohun rádà ní ń bẹ láàrin yí tẹ́ pé gbogbo tẹ́ bá lọ pátá yóò gbọ́ yóò lọ fún wọn sàmá ohun rádà láwùn àwọn ní bá fi olùdáyé sí fẹ́ wáyé jáyé yẹ́ọ̀dẹ̀mù ayé tẹ́ẹ̀kì yóò ti pè pé báyìí báyìí báyìí báyìí báyìí ó ti mẹ́tẹ́jì wọn lọ́rọ̀ wáyé tó bá di pé tó bá sọ̀rọ̀ ó lè dọ̀ra ó lè gbé wọ́n fi lè òun jọ kan fóònù tí èdè fóònù tí ẹ̀ lọ́dẹ̀ mẹ́tẹ́jì wọn báyìí báyìí báyìí báyìí ẹ máa máa ń jẹ́ ìgbégbé nínú ìlànà yìí ọlọ́run adúgbẹ́ fún ọ ẹ̀yà adúgbẹ́ fún ọ bẹ́ẹ̀ bá ní wàhálà tí ò ní bìtì náà tí bá ń ti wẹ́wẹ́ lọ nígbò ní èdò ìwọ́ wàhálà bìtì náà gbogbo ẹ̀rọ blọọkù ọba tó wá ń nífẹ̀ẹ́ rẹ̀ wá ń fi lọ́sàn àtòrò ọlọ́ amáyé tó yí síta ti dìbò tí èsà ti wàhálà tọ́lọ̀ tó ti dànù bí ọ sànkú ni o bí ọ sàdánù ni o ìgbé nígbèsè ni ó lé ní o ọlọ́run yìí zẹ́ rẹ̀ lọ ọlọ́run ní òun olóyún alágbó Àyíkọ́ ẹ̀fọ́ ìní. Ọlọ́run tó fún alábòsí ìbá àbúrú jẹ́ ìyàn rẹ̀ kọ́mọ ti jẹ́ ìyàn rẹ̀ olóhùn àbálábò ìlú owó ìmú bọ́bá wa mú lọ́nà tí ò ní pàpà èèyàn lára nígbà míì bẹ̀rẹ̀ tó bá fà ní wẹ̀ yá ẹ̀mẹ́jọ ọ̀dọ̀ báyìí ọ̀dọ̀ tó yí lòun mú bọ́wọ̀ bá wù wọn ló tó wọn lù yẹ ẹyẹ onígbàdùn. Náà. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كافرون Ọlọ́run wá ń sọ fún àmìlẹ̀ lọ́wọ́ sọ àwọn ìrẹ́ ìṣọ́ ìṣọ́. Yàpọ̀ lè bí sáwọ́ olùfìtìmẹ́ta mẹ́rọ ọdúnlú. Ọlọ́run ti ti ní ẹ̀sùn wọ́wọ́ àlàkùn ní lánàá tẹ̀lé, abẹ́ ìgbàgbé. Ilé ti wọ́wọ́ àlàkùn ní lọ́nà. Ìyẹn ló gbọ́ jẹ́jẹ́ wà láti lọ agogun iṣẹ́ ẹsẹ̀ lóyìn náà tẹ̀lé ebi ẹ̀ lọ lọ́nà lórí wọn ló sì lọ́wọ́ lọ́wọ́ ó sì kó one third ìyákẹ̀dá mẹ́ta tí ń lo pẹ̀lú ànábì ó dẹ̀ kúkú rẹ̀ ànábì ó dẹ̀ gbàgbà lọ́wọ́ ẹ̀dá kò lè máa ń kọ́kọ́ fẹ́ tàyà lọ́gbìn tí wọ́n ń tọ́kọ́ ọ̀pọ̀ ọ̀dọ́kú pẹ̀lú bẹ́ẹ̀ bá kọ́ ilé lẹ́lẹ́sẹ̀ mẹ́ta ẹgbẹ́ bá lọ́pẹ́ ẹ̀lẹ́ káyà rẹ̀ ní ẹ̀bá kọ bẹ́ẹ̀ kò bí yóò tẹ̀lé láti ilẹ̀ ẹsẹ̀ mẹ́ta ẹsẹ̀ kan bí àkọ́kọ́ rù ẹsẹ̀ kan báyìí odùgbé yìí láàrin bíbí pàtí ìjọmọ̀ bá wọlé nìyẹn ẹsẹ̀ kẹta ni yàrá ó wà láàrin ẹ̀ tàbí wọlé báyìí kẹfọ́n kó sínú yàrá rẹ̀ ẹsẹ̀ mẹ́ta ni kò ní sí wàhálà àmọ́ tẹ́ ẹ bá ń mẹ́lẹ̀ ẹ̀kú náà

yàrá ń bẹ láàrin méjèèjì yẹn eléyìí àti eléyìí ẹ̀ẹ̀dẹ̀nu ìmí ìtọ́ ti kẹ́ ń bí yàrá mi ìtò nìyẹn tẹ́fẹ́lá náà rẹ̀ yé yá dànù gbogbo wà láti wú yàrá ń bẹ́nu lẹ́yìn òde ìgbà ẹ̀rọ wọ ọbẹ̀ òde ọwọ́ ọbẹ̀ yàrá òde òde ìgbà mẹ́yẹn bí wàá yé wa ìgbà ìgbósọkọ̀ mẹ́rin wa ṣẹgbà ń kùn Nígbà ẹ̀ẹ́dẹ́ ẹ̀dẹ́ lábìlì sáàrùn ọ̀rọ̀. Ẹ̀ẹ́dẹ́wà tó ń bẹ́rẹ̀ mẹ́ta ọkọ̀ náà ń bẹ́ bí wọ́n wá ẹwà ẹ̀yẹ́ tẹ̀kẹ́ kò mẹ́rin jẹ́ ẹ̀yẹ́ tẹ̀kẹ́ kò mẹ́rin. Oríṣìlẹ̀ mẹ́rin oríṣìlẹ̀ ilé ìdìdì máa yẹ̀ lókè yìí. Ṣé máa wá ní ìsìn ṣé kò dé mọ̀? Ẹni

Ah. Ọlọ́run kọ́ ni wọ́n ní o. Wọ́n máa ń jẹ́ bàjẹ́ bìkọ́ wọ́n bẹ nínú sẹ̀. Wọ́n bẹ láàrin gbogbo sẹ̀. Ẹ máa ń ní mọ̀nàbìkì láya olólùgbé lọ nìyẹn. Inú lọ́wọ́ bí sọ lábọ́wọ́ nìyẹn tí èyí ọ́rá yè lọ bóyá ṣe kọ́ lọ ní gbogbo ní mọ̀nàbìkì láya. Pẹ́pọ̀ ọ̀sán tí tó kọ́ lọ, ọ̀sán tó lọ. nígbà àdájọ́ ọlọ́run ní múnà sí ìdáyà ẹ̀rí tẹ́ẹ̀sì tẹ́ yẹ́ yìí alẹ́bí inú àti ìsàlá àti lóòtù ẹwọ́ lè rí ẹwọ́ àwọn àdájọ́ ọlọ́run fẹ́ẹ́fẹ́ ọlọ́run báyá wọn sọ ẹ̀wọ̀n wọn jọ ń lọ ní ẹwọ́ jẹ́ wọ́n bí àdébà sàlá àti sàlá ẹ̀já máa ń ṣe dájọ́ à nítòótọ́ àgbérí ṣe kábọ́nì múnà fìdí àmẹ́jẹ́ máa ń ṣe ládàkú ọlọ́run mọ́jẹ̀kún ní agbára máa fi wọ́n sí ibi agbára wa kọ̀ọ̀kẹ́ ìbánilẹ́ ọdún ìkaná àmì náà bánilẹ́ ọdún ìkaná májèlé àdíkò òní májíjájípò rí májíjájípò ọwọ́ májíjájípò àhán tààtà orí ìdájú bá ti kún àtà orí ìdájú ó wà bá jẹ́ pé ọba jẹ́ máa gbóyẹ̀ ọlọ́rọ̀ sí ní tààtà orí ìdájú fẹ́ẹ́rẹ́fẹ́ abájáde àríjà tọ̀tàn yóò lọ́yọ́ yóò lọ́yọ́ yóò lọ́wọ́ àbẹ̀kẹ́ ni àbẹ̀kẹ́ mùnáfíkà máa wo ọmọ nìyẹn gbà pé áà ah, ah, ah, gbogbo ń dá máa ń kẹta ìyẹ́kọ̀ọ́ látàbálà àwọ̀ ọkùnrin ìyàwó àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ẹ́ kò ní lápá ní kẹ́ẹ̀tọ́ lè máa ní ọlọ́rọ̀ ti fẹ́ ní ó níjọ́ tẹ́ ẹ bá rí ẹ ní ìtumọ̀ láti gèdè ẹ lápá rẹ̀ ẹ bá ti lè tó ráyé ráyé sọ̀rọ̀ náà nínú àwọn ọmọ ìṣẹ́ tó wà lórí ìṣẹ́ báyẹ̀ ṣe bí nǹkan ṣe àjẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pé ẹ̀yìn ilé kan náà gba ẹ̀nà ọ̀rọ̀ yìí àwọn wà kan sí ó lẹ́nu ní bẹ́ẹ̀ yọ̀rọ̀ ní a ti ní káwá sí káwá náà lọ́rọ̀ nìkan ìwọ lọ́rọ̀ máa bẹ̀rẹ̀ máa súnmọ́ ọmọdé ilé yóò ti fún yóò jọ bá tiẹ̀ lọ́ni o yóò fi kankan dì mọ́lẹ̀ ni o yóò fi kankan dì lọ́wọ́ ni o. Kọmọkọmọ báyìí. Ọlọ́pọ̀ ti àwọn àyà wa ní mùnábìkì wa. Má sọ ọmọ wa ní mùnábìkì wa. Má sí àwọn táàrọ̀ tayọ wọn, mọ́ṣẹ́ mùnábìkì wa mùnáàbì sì yọ jẹ́ ìtàní láàbí ìdí ẹ̀rá ní ibi àná àríyá ní ìjọ ọba ìrẹ̀lọ. mọ́tòmọ́ tí wọ́n ọmọ kan wọn náà yìí wá. bẹ́ẹ̀ ló dúró ní orí ọba ọba ọmọ náà yìí fi mẹ́ ọjà ní oṣù. àtọ̀kọ́ náà mọ́tòmọ́ tí ó àdìkọ́ tí ó ní ìjọmọ́ tí ó wá. olórí wa tó yàrá ìdíje náà fi ìdíje náà yẹ wà á wo oṣù lọ́kàlọ́kà ó ní onílò náà ti lọ́dọ̀ wọn ẹ̀hẹ́ ọjà bá wà á ní lẹ́nu mbẹ̀. Yàtọ̀ lè وظهر أمر الله وهم Aláàni wọ́n kú di ìfèdè náà lánàá, wọ́n jábì jí rẹ̀ lánàá. Wàkọ́lá mú lágbàlù mú rọ̀. Ilé ayé ọ̀rọ̀ wà níbi lọ́wọ́. Wọ́n jí máa nàbí lọ́wọ́, tọ́tọ́ nígbà tó bá débi ìtàkùsí ọ̀rọ̀ yìí ẹ rí àwọn àbí lábẹ́sọ̀rọ̀ ọ̀gá ẹ̀sùn sáyé fẹ́ pé ìwọ náà mọ̀ wá pèsè bìlẹ̀bùrọ̀ tí ayé ara rẹ̀ wọ́n fi tó fìlà ìtọ́wọ̀n fi tẹ̀lé wọ ayé ara rẹ̀ náà ṣá mùnáfìkì yọ̀hún ni yọ̀hún ìdí náà mẹ́tì yín náà ẹ̀ mo yí ọmọ ilé ọ̀sán ní tẹ́ ẹgbẹ́ ọ̀sán ní ìjọ wọn àgbẹ̀ lọ ó àwọn ẹ̀rẹ̀ bí kí ìyàwó máa bọ́kú ẹ̀jẹ́ ọmọdọ́kọ̀ ọ̀hún ti nǹkan tí ọ̀dá aláìsọ̀kú tí ìyàwó lórí àbọ̀wọ́ tọ̀ àbọ̀wọ́ tọ̀ àbọ̀wọ́ tí ó rẹ̀ kọ̀dìgọ́lá kò bí abúlé àbúdá wa ọlọ́run bí a fìtí mọ́dá fìtí náà lẹ̀ kó lórí gbọ́ àti ọlọ́run ọwọ́ adé ọlọ́run wá fi àti ẹ̀wà gbòòrò wọ́n mú bí èdè wọ́n dàbí ọ̀rọ̀ ọlọ́run jọ̀dọ̀ sáré lọ́wọ́ rẹ̀ sẹ́lá. àwa náà fi àsìkò ìlú bẹ́ẹ̀ tiwa náà. alhamdulilayi. jama ẹ bá ń sọ pé alhamdulilayi. ẹ bá ń sọ pé alhamdulilayi. ẹ bá ń sọ pé alhamdulilayi. alhamdulilayi. bá fẹ́lẹ̀ yìí ti sàmì tí ọ̀rọ̀ bá tẹ̀lẹ̀ yọ padà sí ìtàn. lọ́rọ̀ bá tẹ̀lẹ̀ ìdí ìtàní bọ́ọ̀ bá tẹ̀lẹ̀ yọ padà sí ìtàn àtàrí owó Bàbá lókè sẹ́lì. Àbínú àdìsọ́lá gbogbo tí bá jẹ́ ẹ̀sọ́ ló bá lè dé fún wọn. Ìgbàjẹ́ra àti ọlọ́run bá jẹ fún gbogbo ọ̀nà rí bá jẹ fún Gbàjẹ́ ni wọ́n ń gùn. Káàkiri ìjọba bí ọlọ́jọ́ yà dáadáa. Àwọn ìyá tí ó bẹ́ lé ní ìsìn ní wọ́n jọ ń fi ọlọ́run mọ́ bà kàkà wọn. Ọlọ́run tí wọ́n bá wọn kalẹ̀. Wọ́n láàrin ọlọ́run àdúrà tí màmá mi ṣe fún mi ní ṣe fún wọn nìyí. Ọlọ́run kí àwọn ẹ̀yà tí bá ń gbọ́ mi wọ́n bínú. Ọlọ́run tí wọ́n máa bínú. Àwọn tó wà lọ́rọ̀ tó ní ìdí ìdí àwọn ìyá wa ọjọ́ láti iná bẹ́rẹ̀ lọ́dẹ̀ sáré. Màmá ní ọ̀fẹ́ ti fẹ́yàwó pọ̀. Àfẹ́ràn ọ̀fún ọlọ́gbẹ̀ láti bẹ́rẹ̀ pẹ̀lẹ̀. Ọ̀fẹ́. Dípò ti fẹ́yàwó bí méjì mọ̀ ti dá bá wọn wọ́n ló fi tẹ́ ọ̀dọ́ báyìí wọ́n ní lọ́dẹ́ à wọ́n máa tẹ́ ìgbò tìrí ìyàwó gbogbo yìí wọ́n ti máa fẹ́jẹ́ èsì yìí tí a ń fi jẹ́ ìpínlẹ̀ kẹta ti fẹ́ wọ̀nyí tí a ti fi ọmọ ìyá yìí ajagun ìjà àbáyé wọ́n ní gẹ́gẹ́ bí olùgbà àti onígbàgbà ní sílẹ̀ tí lẹ́yìn pé fẹ̀yàwó mi. ní sílẹ̀ mo máa ń kó yàwó mi jù kí yẹn ń kó mi jù kí jù ṣé ẹ̀rẹ̀ alẹ́ fẹ́rẹ̀ ní ojú bá mu. àmọ́ kádàrá sọ mi ló yàwó mi. kádàrá ló kọ pé ìyàwó mi lò. mo wá ní máàmí ẹ̀wò ọ̀dà pọ̀. Nígbà kẹta wà dé, wọ́n ń wọ̀nà olúdúró bá ti gbéra ẹ̀fọ́ máa ṣe ooo. Fájọ fẹ́ mọ́rámọ́rá, bá lọ bá wọn. Mo ní ẹ̀yìn, mo dárúdọ́ dẹ̀mù pé aláàfáà, mo dárúdọ́ ọjọ́ bọ̀. Ẹ̀yìn tọ́lọ́ ìlàbẹ́ ti ṣe, tọ́lọ́ ti ṣe ní kankan kankan, máa ń ní àà. Ah, Ọlọ́run ìmọ̀dé tó ní wà dáàmà ó mọ̀ ní ọjà wáyé pé yóò bà lóore tí ò ní kó ojú wà dáa lọ́nà ojú ọ̀pọ̀ sí. Tí wàá kójú wà dáa bọ́ sí. Sórí ìfẹ́ wà láà. Bala àbá tó ń bí mọ̀ máa. Wọ́n á sọ pé àgbà wà ó. Sọ̀gbé òdúró dàbá yìí. Dàbá yìí. Wọ́n ní pọ̀lọ́ ọ̀dẹ̀ fẹ́ ṣe yàrá yàrá mẹ́ta náà níbẹ̀ kan bẹ́lẹ̀ pọ̀. Ọlọ́run afẹ́ màmá. Ìjọ òde fẹ́yàwó sí mẹ́ta náà níjọ ìjọba yìí. Abájáde àbá sí. Ní kẹ́lí bá tó yọjú. Máa ní tọ̀ ọwọ́ ní ìyàdúrà kí ló lọ bá wọn. tó ní ọ̀rọ̀ pé kí n má pè láyé ní ìlú ọ̀fẹ́. nítorí ọjà ṣàdúrà gan ṣàdúrà gan nígbà wọn á dọ̀nù wọn á pe bàbá ọmọ olóògùn ọmọ mẹ́rin lóògùn. ilé tọ̀ mo tún dé òun igbó wọn ní kó lóde mo ní ọ̀rẹ́ wa tó wà ọ̀rẹ́ èèyàn gidi ni wọ́n alátìparíbẹ̀ ẹ̀dá ni wọ́n wọ́n jẹ́mìnà ọ̀sá tó kí ìdá kẹwàá ọmọ wọn wọ́n náà fẹ́ kọ́ wà ní wọ́n bàbá ìgbẹ́ kí bẹ́yàwó mẹ́rin jẹ́ yóò ní àwọn tàbí àpé ìlúkù mẹ́rin ibi ìlàbí o nǹkan náà dàjọ́ bí o ìlúkù mẹ́rin ìyá nígbà tó èyí mẹ́rin jẹ́ńkó mi nígbà tó jáde tí mo já mẹ́rin lé máa bàbá bàbá ní jẹun Nígbà tó lè lá, àhàbùlá, àhàbùlá, ọ̀sọ̀gbọ́dọ̀ níyàwó rẹ̀ lókùn mẹ́rin lójú ẹ̀ àmọ́ ọ̀rọ̀ àbátútàdúrà ilẹ̀ fún ebi tí ó ti máa ń kí èmi màmá mi jọ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá ò sí nílẹ̀ padà jọ ń sọ ẹ̀mí ti ń bá àwọn náà ní màmá mọ̀ lọ́dọ̀ wọn á ní màmá mi ní wọ́n sí àbẹ́ sọ fún bàbá owó àbá rẹ̀ jọ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ ṣe bàbá ní kí ni ó ti àwí màmá ní ọkà pé aláǹkà bẹ̀rẹ̀ ní ilé lọ́wọ́ ayé bàbá àtọmọ ilé ìyàwó yàrá wò lẹ́lẹ́ gbé sí i. ibi táyẹ̀ ní wà ilẹ̀ màmá máa dé jẹ́má wá dé ilẹ̀ làdé kù sí àdúgbà rẹ̀ ti ló ilẹ̀ màmá ní mo rẹ́ mọ eh, ẹ̀yìn òkè lọ́nà ni mo nífẹ̀ẹ́ sí àwọn ẹwà ẹwà lẹ̀wà nílé ẹ̀ẹ́dì rẹ̀ kẹ́ máa dé lọ́dọ̀ wa ní ìyẹn ní new baby lórí yàrá rẹ̀ pẹ̀lú mọ̀mọ́ máa dé sí lórí àwọn ọmọ tó máa ìjọsìn ni bàbá yàrá bàbá ló gbé yàrá ara bẹ́ẹ̀ bí bẹ̀ fún ọmọdé bàbá náà mò ń wá kí wa káfíńtà àwọn adé ní wọ́n rẹ̀ ní ẹni tó kò débi wọ́n jẹ́ ìjẹ́ kẹ́ lọ́bẹ̀ẹ́ káfíńtà wọ́n ní àwọn àdóńdó fún yàrá máa rí pé ẹ má dà nǹkan sí lọ́rùn bá mu mo yà dà mo yà fi jẹ́ mo yà kí àgbẹ̀yẹ fi kọ́ mọ́tò kọ́ mọ́tò fún ìtumọ̀ àbájú mọ̀ máa lọ bá mọ̀ mọ́ lẹ́yìn nínú mọ̀ àbí kí lẹ́yìn wọ́n ti náwà àti ilé ìjọba ìjọdé yàrá káàkiri máa ń lé sí ẹ̀sìn ní ká máa lé sí ọ̀dọ̀ nínú ní ẹ̀dá fúri ọlọ́run àgàtàrà kò tán gangan àti àti orí ni tí ó fi ṣe ń pọ̀dọ̀ àbá ń padà kó wà dá. Lábá ń bá ìdí ayé lọ, Yorùbá lọ rí kẹ́kọ̀ọ́ sí ti gbé ẹjọ́ jẹ́ rẹ̀rì yìí ni a bá dúnwòrá abẹ́rẹ́ pé òdìdá báyìí ṣe kankan dáàbò bá ní òdìdá ọlọ́run pé màmá àti ó tètè fọwọ́ sí pé kó máa bá tiẹ̀ lọ bá fọmọ ọlọ́pàá mọ́ àti bàbá náà bá jókòó ẹni kìíní kan ọ̀sẹ̀ báyìí ìgbà ìṣẹ́ wà dà ìgbẹ́ kìíní kan ìfúnná tó ṣẹlẹ̀ fún mọ́tà ti dáàbò bàbá ní ọlọ́run ìjà yìí wà dá àbájọ́ wà láwọn bá ní bọ́yá ní gangan màmá ò sọ̀rọ̀ ní màmá ẹ̀yìn ọ̀sọ̀rọ̀ ní wọ́n ti dá wọn sọ̀rọ̀ ní ẹ̀sọ̀rọ̀ ní sẹ́fíìsì àwọn bá ní o àwọn ọ̀bá àgbà yìí mọ̀ràn kan ìwọ àti bàbá rẹ ẹ bá ti lè lọ sí tó bàbá ilé ayé ìlú àpò láyé ìjọ náà màmá àgbà yìí ọ̀rọ̀ fìlẹ̀ wọ́n ní yóò ní ìlọ wá ọlọ́mọ rẹ yìí dáadáa ẹgbẹ́ ẹ̀kà bá ti jí bàbá òun náà rí káwá ọmọ rẹ̀ lọ padà bí wọ́n lé aláǹdà ẹ̀ka nǹkan yín o wọ́n ti lè bá ti sèyàn èyí náà ti mọ́ ọdún bá wọn. èyí ò rédíò wọn kàn já bí wọn tẹ̀ rédíò ẹ wà kọ́ ọlọ́wọ́ wọn lè dájú dé ọ̀sọ́rọ̀ rẹ̀ èyí náà ti máa nà bẹ́ẹ̀ ni ẹ ọmọ dáadáa ọmọ àgbàdìkà ọmọ àgbàdìkà padà nígbà tó ti o. Báwa kò ti wáyé. Máa ń ìlà ẹjọ́ náà bá nílò. Ìyá jẹ́ ká parí ẹ̀rọ ní ìyá ló wá bẹ́ẹ̀ lọ. Máa ń ìlà ẹjọ́ náà yọ. Ní ìwé òjò pé ẹ̀rìn ìlú kan wọ́n lè o. Ó ní ẹjọ́ lẹ́sẹ̀ náà. Mo yọ náà. Ó ní ọ̀sẹ̀ ó ní kò yí ní ẹ̀jẹ̀ àà. Máa ń ìlà ẹjọ́ ẹgbẹ́ tí màmá mi mú nílẹ̀ àtọ́ orí màmá mi gbogbo àtọ́ orí màmá mi gbogbo àtọ́ màmá mi gbogbo gbogbo bí ní orí àtọ́ láni ọ̀dà mọ́jì ìtura náà bàjẹ́ àwọn ọ̀rọ̀ àpàrọ̀ lè dé ní ọ̀bá ní pé kí àwọn àyà káà bá tọ́ yìí wọ́n ti pé òtítà àbáhùn Ìwé ẹgbẹ́ òkùnkùn bá ń bọ̀, mọ́jọ wà ó. Àmìnà. Tí ìbá tó kùnkùn náà ti ló jẹ́ mọ́ sí yóò ọ̀rọ̀ ní yóò o. Àmìnà. Ìjọ bí ẹgbẹ́ tó kọ́kọ́ rọ̀ yẹn. Àmìnà àwọn ìyá káwọn ìyàwó ọ̀bà ní ṣe máa fi ìgbẹ́ pé Rúdà ìyá yìí wọ́n ọ alágbèéká wọ́n ṣe bí bàbá tó ń wọ́n Iná ọdẹ dùn ní o. Ìdíwẹ̀ gbàgbà fún bàbá lókè dé yìí pé níjọ́ wọn tẹ́ bàbá ńlá àtàkùté lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yìn náà fi jọ mélòó. Ìjọ wọn kẹta kọlá lọ́dọ̀ sílẹ̀ dáwà fún àwọn láàrìkan. Láàrìkan. Láàrìkan. Láàrìkan. Àwọn èèyàn kan tí wọ́n dàbí eku ẹ̀mí yìí rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ Olúwa ń bẹ̀rẹ̀ láwọn àbá wa láti lọ́dọ̀ tí wọ́n dàbí òòrùn máa jẹ ní màálù. Olúwa ń bẹ̀rẹ̀ wọn. Wọ́n lè lọ kẹ́ àwọn ẹ̀ka sí káyé. Àwọn ẹ̀ka bẹ́ẹ̀ nì lọ́mọ mi wá kí. Lọ́mọ táwọn ọmọ ń gbé ibi tí a ní kí àwọn bàbá wọn wá lọ́tún láyé bóòlù náà bàbá lérò sí wọ́n ni mo bá gàdá wọ́n ni à wọ́n mọ̀ sí múra kọjá ọ̀rọ̀ náà máa rò pé pẹ́ńlẹ̀ yìí Gbádélé lọ àwá o, ẹgbẹ́ tí wọ́n kéè sí o, ní bá ti lọ gbádélé lálẹ́, kò lè jílẹ̀ ẹjọ́ náà, alákùnkùn tó ọkọ̀lá, tuntun àbá ń gbé, ó lọ́gbà àwọn bá ń gbé ìlérí, pẹ́lẹ́pẹ́ ni wọ́n fi o, ni wọ́n fi o, ní ẹ̀gbọ́n gbogbo ẹgbẹ́ wọn lórí kọjọ òjì ní ìsìn wọn lẹ́yìn àgbà fún mi ara ìyá ní kan ààrẹ rẹ̀ ti náà yára àdọ̀ ọ̀bẹ̀ ọ̀rọ̀ ní àyẹ̀ ní wàhálà mo wá ń tún lọ mo bá tún padà wá gbogbo ìmọ̀ lọ wọ́n mà sọ pé ọ̀sán fún tọ̀ wọ́n mà sọ fún tọ̀ kọ̀mọ̀ sí wà ní mọ̀ mo lè dé lẹ́nu ní ẹjọ́ ẹ̀yà rọ̀ dáadáa o má fi ẹnu kú ẹgbẹ́ àwa ní bàbá wa kan yíyọ yẹn lọ́rọ̀ ní kọ́rọ̀ bá ti báyìí báyìí báyìí báyìí báyìí áà ah, bàbá ní ẹ máa lọ wo àdúrú ẹ̀ yóò àdúrú ẹ̀ yóò àtọ́rọ̀ ní ìjà ẹ̀ lọ́sùn sọ. láàbá lọ ní gbogbo abúrú tí wọ́n tẹ́lẹ̀ síra wọn lọ́ba ti tàbí ìmọ̀ Wàkàlà mú lákàlì mú àlọ́run sọ ìlú di rántí o. Bàbá lókè Zéènì ẹ̀ ní kó gbàgbẹ́. Ọmọ yóò tún kó gbàgbẹ́. Àwọn ayé ò kó gbàgbẹ́. Ọmọ tí ó tún tún kó gbàgbẹ́. Àwọn náà ta akọ ní arọ́mọdé àwọn ẹ̀ náà kuma za ka raba fata da aure da fata. Allah. Jama'a